ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé àwọn ìgbógun Jósẹ́fù a ó kà látinú ìwé Jẹ́nẹ́sísì orí àádọ́ta ẹsẹ̀ ìkẹrìnlélógún àti ìkarùnlélógún ó kà wípé Jósẹ́fù sì wí fún àwọn arákùnrin rẹ̀ pé èmi kú Ọlọ́run yóò sì bẹ̀yìn wò nítòótọ́ yóò sì mú yín jáde kúrò ní ilẹ̀ yìí sí ilẹ̀ tí ó ti búra fún Abrahamu fún Isaki àti fún Jacobu Jósẹ́fù sì mú àwọn ọmọ Israẹli búra wípé Ọlọ́run yóò bẹ̀yìn wò nítòótọ́ kí ẹ̀yin kí ó sì ru egungun mi láti ìhín lọ ìdánilójú kan wà tí ọ̀rọ̀ ọlọ́run a máa bí nínú ẹni irú ìdánilójú tó mú kí ìgboyà nínú ohun tí ó sọ kí ó dáni débi pé ohun gbogbo yòókù dàbí ohun tí òun fẹ́ lọ èyí ni ìrètí ọlọ́run fún gbogbo onígbàgbọ́ débi tí a ó ní ìgboyà àti ìgbẹ́kẹ̀lé tí ó gbórí nínú ohun tí Ọlọ́run ń sọ. Jósẹ́fù ti di ọlọ́ba ní Íjíbítì ṣùgbọ́n síbẹ̀ kò gbé ojú kúrò lára ìlérí Ọlọ́run ó sọ fún àwọn arákùnrin rẹ̀ Ọlọ́run yóò bẹ̀ yín wò ní tòótọ́ Ọlọ́run yóò mú yín jáde kúrò ní ilẹ̀ yìí lọ sí ilẹ̀ tí ó ti búra fún abrahamu àti isaki àti jacobu ẹnikẹ́ni ni ó lè tẹ̀lé ọlọ́run nígbà tí àwọn ohun tí a ń fojú rí tí ó bá pọ̀ tó bẹ́ẹ̀ àwọn israẹli àwọn ọmọ israẹli tí wọ́n parun ní aginjù jẹ́ ọ̀kan gbòógì pàtàkì fúnru eléyìí wọ́n jẹ mánà wọ́n rí òkun pupa tí ó pínyà wọ́n rìn láàrin lórí ìyàngbẹ́ ilẹ̀ láàrin òkun pupa síbẹ̀ wọn kò gba ọlọ́run gbọ́ ní tòótọ́ joseph kò rí bẹ́ẹ̀ ó sọ fún àwọn arákùnrin rẹ̀ pé ọlọ́run yóò ṣe ohun tí ó sọ pé òun yóò ṣe kí ó lè dá yín lójú bí mo ṣe gba eléyìí gbọ́ tó ẹ̀rù egungun mi láti ìhín lọ nígbà tí ẹ bá ń jáde jẹ́ kí ṣíṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run kí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì jùlọ fún ọ ní ọkàn tí ó ń gba ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ìfihàn tí a kò lè pa lẹ́nu mọ́ àti pé kì í ṣe èrò orí ahọ́n kan tí ó wá láti òkè wá máa kọ́ ara rẹ nínú ìgbàgbọ́ rẹ nígbà náà ó lè gba ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí òtítọ́ ènìyàn tí ó rí ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí òtítọ́ a máa gbé ìgbé ayé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ti sọ ohun ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ti ń fi yé wa a máa là kedere a sì máa yé irú ẹni bẹ́ẹ̀ nínú ọkàn rẹ̀ láàrin ariwo ayé yìí eléyìí tí ó lè dini létí tó dàbí ẹni wípé ó ń gbani níyànjú. ǹjẹ́ ìwọ ń gbègbè ayé rẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run àbí ṣe ni ò ń tẹ̀lé àwọn ìgbìyànjú ayé yìí máa gbé nínú Ọlọ́run kí o sì jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí o máa gbé nínú rẹ gidigidi àdúrà bàbá ọ̀run ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé mi gẹ́gẹ́ bí òtítọ́ rẹ kí n sì máa so èso nínú gbogbo àmín ǹjẹ́ ò ń gbọ́ mi lónìí o sì tí ì di àtúnbí mò ń gbà ọ níyànjú láti fi ayé rẹ fún Kristi nítorí ní ibí yìí ni ìrìn àjò náà ti bẹ̀rẹ̀ tí o bá fẹ́ fi ayé rẹ fún Jésù wí eléyìí tẹ̀lé mi Jésù Olúwa mo dúpẹ́ fún ikú rẹ lórí igi àgbélébù àti ẹ̀jẹ̀ rẹ tí a ta sílẹ̀ fún mi lórí òkè Calvary lónìí mo tọ̀ ọ́ wá gbà mí là dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí wọ inú ayé mi wá máa kọ́ mi ní ọ̀nà rẹ fi ẹsẹ̀ mi múlẹ̀ láti rìn pẹ̀lú rẹ Jésù Olúwa wa àmín tí o bá gbàdúrà yìí pẹ̀lú mi ń gbà ọ́ níyànjú láti darapọ̀ mọ́ ìjọ ọlọ́run tí ó gba bíbélì gbọ́ tí ó sì ń kọ́ títọ́ ọ̀rọ̀ ọlọ́run ní agbègbè rẹ bákan náà o lè kàn sí iléeṣẹ́ ìránṣẹ́ yìí fún ìgbìyànjú lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó gbọ́ lópin ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí ọlọ́run yóò dí ọ̀mú dópin àmín lónìí àyọkà wa látinú bíbélì kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí pé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí o bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní ní ìwòye ọdún tó ń bọ̀ o ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti ní ìwé ebéèrú orí ìkọkànlá dé orí ìkẹtàlá ẹ máa bá wa ká lọ. ebéèrú orí kọkànlá ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ẹ̀rí tí ó dájú nípa àwọn ohun tí a kò rí ìgbàgbọ́ ni àwọn àgbà àtijọ́ ní tí wọ́n fi ní ẹ̀rí rere nípa ìgbàgbọ́ ni ó fi yé wa pé ọ̀rọ̀ ni Ọlọ́run fi dá ayé tí ó fi jẹ́ pé ohun tí a kò rí ni ó fi ṣẹ̀dá ohun tí a rí nípa ìgbàgbọ́ ni Ábẹ́lì fi rú ẹbọ tí ó dára ju ti Káínì lọ sí Ọlọ́run ìgbàgbọ́ rẹ̀ ni ẹ̀rí pé a dá nígbà tí Ọlọ́run gba ọrẹ rẹ̀ nípa ìgbàgbọ́ ni ó fi jẹ́ pé bí ó tilẹ̀ ti kú síbẹ̀ ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ni a fi mú Énọ́kù kúrò ní ayé láì jẹ́ pé ó kú ẹnikẹ́ni kò rí i mọ́ nítorí pé Ọlọ́run ti mú un lọ nítorí kí ó tó mú un lọ ìwé mímọ́ sọ nípa rẹ̀ pé ó ṣe ohun tí ó wu Ọlọ́run láì sí ìgbàgbọ́ ènìyàn kò lè ṣe ohun tí ó wu Ọlọ́run nítorí ẹni tí ó bá wá sọ́dọ̀ Ọlọ́run ní láti gbàgbọ́ pé Ọlọ́run wà àti pé òun ni ó ń fún àwọn tí ó bá ń wá ní èrè. nípa ìgbàgbọ́ nínú àfikàn ọkọ̀ kan nígbà tí ọlọ́run ti fi àṣírí ohun tí yóò ṣẹlẹ̀ hàn án ó fi ọ̀wọ̀ gba iṣẹ́ tí ọlọ́run rán sí i ó sì kan ọkọ̀ fún ìgbàlà ìdílé rẹ̀ nípa ìgbàgbọ́ ó fi ìṣìnà aráyé hàn ó sì ti ipa rẹ̀ di àjogún òdodo nípa ìgbàgbọ́ ni abrahamu fi gbà nígbà tí ọlọ́run pè é pé kí ó jáde lọ sí ilẹ̀ tí òun ó fún un ó jáde lọ láì mọ ibi tí ó ń lọ nípa ìgbàgbọ́ ni ó fi ń gbé ilẹ̀ ìlérí bí àlejò ó ń gbé inú àgọ́ bí isaki àti jacobu àwọn tí wọ́n ó jọ jogún ìlérí kan náà nítorí ó ń retí ìlú tí ó ní ìpìlẹ̀ tí ó jẹ́ pé ọlọ́run ni ó ṣe ètò rẹ̀ tí ó sì kọ́ ọ nípa ìgbàgbọ́ abrahamu ní agbára láti bímọ bí ó tilẹ̀ jẹ́ pé sara yàgàn ó sì ti dàgbà kọjá ọmọ bíbí abrahamu gbà pé ẹni tí ó ṣèlérí tó gbẹ́kẹ̀lé nítorí èyí láti ọ̀dọ̀ ẹyọ ọkùnrin kan tí ó ti dàgbà títí tí ó ti kú sára ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti jáde wọ́n pọ̀ bí ìràwọ̀ ojú ọ̀run àti bí iyanrìn etí òkun gbogbo àwọn wọ̀nyí kú nínú ìgbàgbọ́ wọn kò rí ohun tí Ọlọ́run ṣe ìlérí gbà òkèèrè ni wọ́n ti rí i wọ́n sì ń fi ayọ̀ retí rẹ̀ wọ́n jẹ́wọ́ pé àlejò tí ń ré kọjá lọ ni àwọn ní ayé àwọn ènìyàn tí ó bá ń sọ̀rọ̀ báyìí fi hàn pé wọ́n ń wá ìlú ti ara wọn bí ó bá jẹ́ pé wọ́n tún ń ronú ti ibi tí wọ́n ti jáde wá wọn ìbá ti wá ààyè láti padà síbẹ̀ ṣùgbọ́n wọ́n ń dàníyàn fún ìlú tí ó dára ju èyí tí wọ́n ti jáde kúrò lọ tí í ṣe ìlú ti ọ̀run nítorí náà ọlọ́run kò tijú pé kí a pe òun ní ọlọ́run wọn nítorí ó ti ṣe ètò ìlú kan fún wọn nípa ìgbàgbọ́ ni abraham fi isaki rúbọ nígbà tí ọlọ́run dán wò ó fi ààyò ọmọ rẹ̀ rúbọ bí ó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ti ṣe ìlérí fún un nípa rẹ̀ tí ọlọ́run ti sọ fún un pé láti inú Ísákì ni ìdílé rẹ yóò ti gbilẹ̀. èrò rẹ̀ ni pé Ọlọ́run lè tún jí ènìyàn dé nínú òkú nítorí èyí àfi bí ẹni pé ó tún gba ọmọ náà padà láti inú òkú nípa ìgbàgbọ́ ni Ísákì fi súre fún Jákọ́bù àti Ísọ̀ tí ó sì sọ ohun tí yóò ṣẹlẹ̀ sí wọn nígbà tí Jákọ́bù ń kú lọ nípa ìgbàgbọ́ ni ó fi súre fún ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ọmọ Jósẹ́fù ó ń sin ọlọ́run bí ó ti tẹríba lórí ọ̀pá rẹ̀ nígbà tí ó tó àkókò tí jósẹ́fù yóò kú nípa ìgbàgbọ́ ni ó fi rántí pé àwọn ọmọ ísírẹ́lì yóò jáde kúrò ní ilẹ̀ íjíbítì tí ó sì sọ bí òun ti fẹ́ kí wọ́n ṣe egungun òun nígbà tí wọ́n bí mósè nípa ìgbàgbọ́ ni àwọn òbí rẹ̀ fi gbé e pamọ́ fún oṣù mẹ́ta nítorí wọ́n rí i pé ọmọ tí ó lẹ́wà ni wọn kò sì bẹ̀rù àṣẹ ọba nígbà tí mósè dàgbà tán nípa ìgbàgbọ́ ni ó fi kọ̀ tí kò jẹ́ kí wọ́n pe òun ní ọmọ ọmọbìnrin Fáráò ó kúkú yàn láti jìyà pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run ju pé kí ó jẹ ìgbádùn ẹ̀ṣẹ̀ fún ìgbà díẹ̀ lọ ó ka ẹ̀gàn nítorí Mẹsáyà sí ọrọ̀ tí ó tóbi ju gbogbo ìṣúra Íjíbítì lọ nítorí ó ń wo èrè níwájú nípa ìgbàgbọ́ ni ó fi kúrò ní Íjíbítì kò bẹ̀rù ìbínú ọba ó ṣe bí ẹni tí ó rí Ọlọ́run tí a kò lè rí kò sì yẹ̀ kúrò ní ọ̀nà tí ó ti yàn nípa ìgbàgbọ́ ni ó fi ṣe àjọ̀dún ìrékọjá àti ètò láti fi ẹ̀jẹ̀ ra ara ilẹ̀kùn kí áńgẹ́lì tí ń pa àwọn àkọ́bí ọmọ àwọn ará Egypt má bàa fọwọ́ kan ọmọ àwọn ènìyàn Ísírẹ́lì nípa ìgbàgbọ́ ni àwọn ọmọ Ísírẹ́lì fi gba àárín òkun pupa kọjá bí ìgbà tí ènìyàn ń rìn lórí ilẹ̀ gbígbẹ nígbà tí àwọn ará Íjíbítì náà gbìyànjú láti kọjá rírì ni wọ́n rì sínú omi nípa ìgbàgbọ́ ni odi ìlú Jẹ́ríkò fi wó lẹ́yìn tí àwọn ọmọ Ísírẹ́lì ti yí ká fún ọjọ́ méje nípa ìgbàgbọ́ ni Ráhábù aṣẹ́wó kò fi kú pẹ̀lú àwọn aláìgbàgbọ́ nígbà tí ó ti fi ọ̀yàyà gba àwọn àmì kí ni kí n tún wí ààyè kò sí fún mi láti sọ nípa Gídíónì Báràkì Sámsọ́nì Jẹ́fútà Dáfídì Sámúẹ́lì àti àwọn wòlíì nípa ìgbàgbọ́ wọ́n ṣẹ́gun ilẹ̀ àwọn ọba wọ́n ṣiṣẹ́ tí òdodo fi gbilẹ̀ wọ́n rí ìlérí Ọlọ́run gbà wọ́n pa kìnìún lẹ́nu mọ́ wọ́n pa iná ńlá wọ́n bọ́ lọ́wọ́ idà a sọ wọ́n di alágbára nígbà tí wọn kò ní ìlera wọ́n di akọni lójú ogun wọ́n tú àwọn ọmọ ogun ilẹ̀ àjèjì ká tó bẹ́ẹ̀ tí wọ́n fi sá padà sẹ́yìn àwọn obìnrin gba àwọn ènìyàn wọn tí wọ́n ti kú padà lẹ́yìn tí a ti jí wọn dìde kúrò nínú òkú a dá àwọn mìíràn lóró títí wọ́n fi kú wọn kò pé kí a dá wọn sílẹ̀ nítorí kí wọ́n lè gba àjínde tí ó dára jùlọ a fi àwọn mìíràn ṣẹ̀sín wọ́n fi kòbókò na àwọn mìíràn a fi ẹ̀wọ̀n dè àwọn mìíràn a sọ àwọn mìíràn sẹ́wọ̀n a sọ àwọn mìíràn lókùúta a fi ayùn rẹ́ àwọn mìíràn sí méjì a fi idà pa àwọn mìíràn àwọn mìíràn ń rìn kiri wọ́n wọ awọ àgùntàn àti awọ ewúrẹ́ nínú ìṣẹ́ àti ìpọ́njú àti ìnira wọ́n dára jù kí wọ́n wà nínú ayé lọ wọ́n ń dá rìn kiri nínú aṣálẹ̀ níbi tí ènìyàn kì í gbé lórí òkè nínú ihò inú òkúta àti ihò inú ilẹ̀ gbogbo àwọn wọ̀nyí ní ẹ̀rí rere nípa ìgbàgbọ́ ṣùgbọ́n wọn kò rí ohun tí Ọlọ́run ti ṣe ìlérí gbà nítorí pé àwa ni Ọlọ́run ní lọ́kàn tí ó fi ṣe ètò tí ó dára jùlọ pé kí àwa àti àwọn lè jọ rí ẹ̀kún ìbùkún gbà. Hébérù orí kejìlá níwọ̀n ìgbà tí a ní àwọn tí wọ́n ń jẹ́rìí sí agbára ìgbàgbọ́ tí wọ́n yí wa ká bí àwọ̀ sánmọ̀ báyìí ẹ jẹ́ kí a pa gbogbo ohun ìdíwọ́ tì sápá kan àti àwọn ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti jẹ́ kí wọ́n dì mọ́ wa kí a fi ìfaradà sá eré ìje tí ó wà níwájú wa kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa ẹni tí ó faradà àgbélébù kò sì ka ìtìjú ikú lórí àgbélébù sí nǹkankan nítorí ayọ̀ tí ó wà níwájú rẹ̀ ó ti wá jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run ẹ rò ti irú ẹni bẹ́ẹ̀ tí ó fọkàn rán àtakò àwọn ẹlẹ́ṣẹ̀ kí ọkàn yín má bàa rẹ̀wẹ̀sì nínú ìjàkadì yín ẹ kò tí ì tako ẹ̀ṣẹ̀ dé ojú ikú ẹ ti gbàgbé ọ̀rọ̀ ìyànjú inú ìwé mímọ́ níbi tí ó ti pè yín ní ọmọ nígbà tí ó sọ pé. ọmọ mi má ṣe ka ìtọ́sọ́nà olúwa sí nǹkan yẹpẹrẹ má sì jẹ́ kí ọkàn rẹ rẹ̀wẹ̀sì nígbà tí ó bá ń bá ọ wí nítorí ẹni tí olúwa bá fẹ́ràn ni ó ń tọ́ sọ́nà ẹni tí ó bá gbà bí ọmọ ni ó nà ní pàṣán. ẹ ní láti fara dà á bí ìtọ́sọ́nà ọlọ́run mú yín bí ọmọ ni nítorí ọmọ wo ni ó wà tí bàbá rẹ̀ kò ní tọ́ sọ́nà bí ẹ kò bá ní irú ìtọ́sọ́nà tí gbogbo ọmọ máa ń ní a jẹ́ pé ọmọ àlè ni ẹ kì í ṣe ọmọ tòótọ́ ṣebí a ní àwọn bàbá tí wọ́n bí wa tí wọ́n ń tọ́ wa sọ́nà. So tí a sì ń bu ọlá fún wọn báwo ni ó wá yẹ kí a bọ̀wọ̀ fún baba wa nípa ti ẹ̀mí tó kí a sì ní ìyè fún ìgbà díẹ̀ ni àwọn baba wa nípa ti ara fi ń tọ́ wa bí ó bá ti dára lójú wọn ṣùgbọ́n baba wa nípa ti ẹ̀mí ń tọ́ wa fún ire wa kí a lè bá a pín nínú ìwà mímọ́ rẹ̀ ní àkókò tí a bá ń sọ fún ènìyàn pé má ṣe èyí má ṣe tọ̀hún kì í dùn mọ́ ẹni tí à ń tọ́ pẹ̀lú ìnira ni ṣùgbọ́n ní ìgbẹ̀yìn a máa so èso àlàáfíà àti ìgbé ayé òdodo fún àwọn tí a bá ti tọ́ sọ́nà nítorí náà ẹ gbé ọwọ́ yín tí kò lágbára sókè ẹ mú kí eékún yín tí ń gbọ̀n di alágbára ẹ ṣe ọ̀nà títọ́ fún ara yín láti máa rìn kí ẹsẹ̀ tí ó bá ti rọ́ má bàa yẹ̀ ṣùgbọ́n kí ó lè mókun ẹ máa lépa àlàáfíà lọ́dọ̀ gbogbo ènìyàn pẹ̀lú ìwà mímọ́ láì ṣe bẹ́ẹ̀ kò sí ẹni tí yóò rí olúwa ẹ ṣọ́ra kí ẹnikẹ́ni nínú yín má fà sẹ́yìn kúrò nínú oore ọ̀fẹ́ ọlọ́run ẹ ṣọ́ra kí ẹnikẹ́ni má ṣe dàbí igi kíkorò tí yóò dàgbà tán tí yóò wá fi ìkorò tirẹ̀ kó ìdààmú bá ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ ṣọ́ra kí ẹnikẹ́ni má jẹ́ oníṣekúṣe tàbí aláìgbàgbọ́ bíi ísọ̀ tí ó ti torí oúnjẹ ẹ̀kan péré ta àǹfààní tí ó ní gẹ́gẹ́ bí àròlé bàbá rẹ̀ ẹ mọ̀ pé nígbẹ̀yìn nígbà tí ó fẹ́ gba ire tí ó tọ́ sí àròlé bàbá rẹ̀ ta á nù bí ó tilẹ̀ jẹ́ pé ó fi omijé wá ọ̀nà àtúnṣe kò sí àyè mọ́ fún ìrònúpìwàdà nítorí kì í ṣe òkè Sínáì ni ẹ wá níbi tí iná ti ń jó tí ó ṣú dẹ̀dẹ̀ tí ó ṣókùnkùn tí afẹ́fẹ́ líle sì ń fẹ́ tí fèrè ń dún kíkan kíkan tí ohùn kan wá ń sọ̀rọ̀ ní ọ̀nà tí ó jẹ́ pé àwọn tí ń gbọ́ ń bẹ̀bẹ̀ pé kí àwọn má tún gbọ́ irú rẹ̀ mọ́ nítorí ìjayà bá wọn nígbà tí a pàṣẹ fún wọn pé. bí ẹranko bá fi ara ka òkè náà a ní láti sọ ọ́ ní òkúta pa ni. ohun tí wọ́n rí bani lẹ́rù tó bẹ́ẹ̀ tí Mósè fi sọ pé ẹ̀rù ń bà mí gbígbọ̀n ní gbogbo ara mi ń gbọ̀n látòkè délẹ̀. ṣùgbọ́n òkè síónì ni ẹ wá ìlú ọlọ́run alààyè jerúsálẹ́mù ti ọ̀run pẹ̀lú ẹgbẹgbẹ̀rún ọ̀nà ẹgbẹ̀rún áńgẹ́lì ẹ wá sí àjọyọ̀ ogunlọ́gọ̀ ènìyàn àti ìjọ àwọn àkọ́bí tí a kọ orúkọ wọn sọ́run ẹ wá sọ́dọ̀ ọlọ́run onídàájọ́ gbogbo ènìyàn àti ọ̀dọ̀ ẹ̀mí àwọn ẹni rere tí a ti sọ di pípé àti ọ̀dọ̀ Jésù alárìnà májẹ̀mú titun àti sí ibi ẹ̀jẹ̀ tí a fi wọ́n ohun èlò ìrúbọ tí ó ní ìlérí tí ó dára ju ti Ábélì lọ ẹ kíyèsára kí ẹ má ṣàìbìkítà fún ẹni tí ó ń sọ ọ̀rọ̀ yìí nítorí pé nígbà tí àwọn tí wọ́n ṣàìbìkítà fún Ọlọ́run nígbà tí ó rán Mósè ní iṣẹ́ sí ayé kò bọ́ lọ́wọ́ ìyà báwo ni àwa ṣe lè bọ́ bí a bá ṣàìbìkítà fún ẹni tí ó ń sọ̀rọ̀ láti ọ̀run ní àkókò náà ohùn rẹ̀ mi ilẹ̀ ṣùgbọ́n nísinsìnyí ó ti ṣèlérí pé. lẹ́ẹ̀kan sí i kì í ṣe ilẹ̀ nìkan ni n ó mì ṣùgbọ́n n ó mi ilẹ̀ n ó sì mi ọ̀run. nígbà tí ó sọ pé lẹ́ẹ̀kan sí i ó dájú pé nígbà tí ó mi àwọn nǹkan tí a dá wọ̀nyí ó ṣetán láti mú wọn kúrò pátápátá kí ó lè kù àwọn ohun tí a kò mì nítorí náà níwọ̀n ìgbà tí ẹ ti gba ìjọba tí kò ṣeé mì ẹ jẹ́ kí a dúpẹ́ ẹ jẹ́ kí a sin ọlọ́run bí ó ti yẹ pẹ̀lú ọ̀wọ̀ àti ẹ̀rù nítorí iná ajónirun ni ọlọ́run wa. Hébérù orí kẹtàlá àwọn onígbàgbọ́ ní láti fẹ́ràn ara wọn ẹ má gbàgbé láti máa ṣe àlejò nítorí nípa àlejò ṣíṣe àwọn ẹlòmíràn ti ṣe àwọn áńgẹ́lì lálejò láì mọ̀ pé áńgẹ́lì ni wọ́n ẹ rántí àwọn tí wọ́n wà lẹ́wọ̀n kí ẹ ṣe bí ẹni pé ẹ̀yin náà wà lẹ́wọ̀n pẹ̀lú wọn ẹ tún rántí àwọn tí à ń ní lára pẹ̀lú nítorí pé inú ayé ni ẹ wà síbẹ̀ irú nǹkan wọ̀nyí lè ṣẹlẹ̀ sí ẹ̀yin náà ohun tí ó lọ́lá ni ìgbéyàwó bẹ́ẹ̀ ni ó sì yẹ kí gbogbo yín kà á sí. Si ibùsùn tọkọtaya gbọ́dọ̀ jẹ́ aláìléèérí nítorí ọlọ́run yóò dájọ́ fún àwọn oníṣekúṣe àti àwọn àgbèrè ẹ má jẹ́ kí ìfẹ́ wo gbà yín lọ́kàn ẹ ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ohun tí ẹ ní nítorí ọlọ́run fúnra rẹ̀ ti sọ pé. n kò ní fi ọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni n kò ní kọ̀ ọ́. bí ó bá rí bẹ́ẹ̀ a lè fi ìgboyà sọ pé olúwa ni olùrànlọ́wọ́ mi ẹ̀rù kò ní í bà mí ohun yòówù tí ènìyàn lè ṣe sí mi. ẹ rántí àwọn aṣíwájú yín àwọn tí wọ́n mú ọ̀rọ̀ ọlọ́run wá fún yín ẹ nípa iṣẹ́ wọn àti bí wọ́n ṣe kú kí ẹ ṣe àfarawé ìgbàgbọ́ wọn bákan náà ni jésù kristi wà lánàá lónìí àti títí láé ẹ má ṣe jẹ́ kí oríṣiríṣi ẹ̀kọ́ àjèjì mú yín ṣìnà ohun tí ó dára ni pé kí ọkàn yín gba agbára nípa oore ọ̀fẹ́ Ọlọ́run kì í ṣe nípa ìlànà ohun tí a jẹ tàbí ohun tí a kò jẹ irú ìlànà bẹ́ẹ̀ kò ṣe àwọn tí ó ń tẹ̀lé e ní àǹfààní a ní pẹpẹ ìrúbọ kan tí àwọn àlùfáà tí wọ́n ń sìn nínú àgọ́ ti ayé kò ní àṣẹ láti jẹ nínú ẹbọ rẹ̀ nítorí nígbà tí olórí àlùfáà bá wọ ibi mímọ́ lọ wọ́n ń fi ẹ̀jẹ̀ ẹranko rúbọ fún ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n sísun ni wọ́n ń sun ẹran ẹbọ wọ̀nyí lẹ́yìn ibùdó bákan náà ni Jésù ó jìyà lẹ́yìn odi ìlú kí ó lè sọ àwọn ènìyàn di mímọ́ nípa ẹ̀jẹ̀ òun tìkára rẹ̀ nítorí náà ẹ jẹ́ kí a tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó kí a gba irú ẹ̀gàn tí ó gbà nítorí a kò ní ìlú tí yóò wà títí níhìn-ín ṣùgbọ́n à ń retí èyí tí ó ń bọ̀. nítorí náà ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìsìn sí ọlọ́run nígbà gbogbo nípasẹ̀ jésù èyí ni ohun tí ó yẹ gbogbo ẹni tí ó bá ń jẹ́wọ́ orúkọ rẹ̀ ẹ má gbàgbé láti máa ṣe rere kí ẹ sì máa fún àwọn ẹlòmíràn nínú àwọn ohun ìní yín ẹbọ yìí nínú ọlọ́run dùn sí kí ẹ máa gbọ́ràn sí àwọn aṣíwájú yín lẹ́nu kí ẹ máa tẹ̀lé ìlànà wọn nítorí wọ́n ń ṣe akitiyan láì ṣe àárẹ̀ láti tọ́jú yín pẹ̀lú ọkàn pé wọn yóò jíyìn iṣẹ́ wọn fún Ọlọ́run ẹ mú kí iṣẹ́ wọn jẹ́ ayọ̀ fún wọn má jẹ́ kí ó jẹ́ ìrora bí ẹ bá mú kí iṣẹ́ wọn jẹ́ ìrora fún wọn kò ní ṣe yín ní àǹfààní ẹ máa gbàdúrà fún wa ó dá wa lójú pé ọkàn wa mọ́ ohun tí ó dára ni a fẹ́ máa ṣe nígbà gbogbo nítorí náà mo tún bẹ̀ yín gidigidi pé kí ẹ máa gbàdúrà fún wa kí wọ́n bá a lè dá mi sílẹ̀ kíákíá láti wá sọ́dọ̀ yín kí ọlọ́run àlàáfíà ẹni tí ó jí jésù olúwa wa dìde nínú òkú jésù olú olùṣọ́ àgùntàn ẹni tí ó kú kí ó bá a lè fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe èdìdì májẹ̀mú ayérayé kí ó mú yín pé nínú gbogbo ohun rere kí ẹ lè ṣe ìfẹ́ rẹ̀ kí ó lè máa ṣe ohun tí ó wù ú nínú yín nípasẹ̀ Jésù Kristi ẹni tí ògo wà fún láé àti láéláé àmín mo bẹ̀ yín ará kí ẹ gba ọ̀rọ̀ ìyànjú wa yìí nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín mo fẹ́ kí ẹ mọ̀ pé wọ́n ti dá Timothy arákùnrin wa sílẹ̀ ó ti jáde lẹ́wọ̀n bí ó bá tètè dé èmi àti òun ni a ó jọ rí yín ẹ kí gbogbo àwọn aṣíwájú yín àti gbogbo àwọn onígbàgbọ́ àwọn ará láti Ítálì kí yín kí oore ọ̀fẹ́ Ọlọ́run wà pẹ̀lú gbogbo yín. ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a ni yín níyànjú láti pín ọ̀rọ̀ Ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.